Ifá ní ojúmọ́ ti mọ́ mo ríre ríre kùtùkùtù ré mo rí wàríwà adé afákápò tó jí ní kùtùkùtù àwúrọ̀ èyí tó ń fomi bọrí wọ́n ní kó sìn lẹ́yìn omi epo ni kó máa fi bọrí rẹ̀ ǹjẹ́ bátàrí iná bá gba epo ìwà rẹ̀ á sì máa gòkè mo ṣe ní ìwúre wípé ìjísáyé wa lónìí ire wa yóò máa lé sí ni ojúmọ́ tìní ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ iyì ojúmọ́ ẹ̀yẹ ni ó jẹ́ fún wa láṣẹ ti Elédùmarè ọba lọ́run ẹ kú ojúmọ́ ibi a sọ̀rọ̀ sí lánàá fẹ̀yìn tẹ̀ ń bá wa bọ̀ níbi àbọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ èèyàn wa Abdulazeez Adégbọlá Taniọlọ́hun adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ìwúre tọ̀run o ètò ìfẹ̀hónúhàn táwọn òṣìṣẹ́ tí wọ́n gùn lé láti fi yan iṣẹ́ lódì ó ti wá sí ìpamọ́ lóru kílẹ̀ tó mọ́ ní èyí tó fún wa láǹfààní láti lọ tẹ ìgbésẹ̀ wa síwájú lórí àti gba onídùúró fún èèyàn wa à ń fi àsìkò yìí rọ gbogbo àwa ọmọ kóòtù òjíire àwa tí a ti ń fi ọkàn bá ọ̀rọ̀ yìí bọ̀ ẹ má jẹ́ ká káàárẹ̀ ọkàn ẹ jẹ́ ká túbọ̀ tẹ̀síwájú pẹ̀lú ìwúre wa lára ìwúre tá a ṣe tá a béèrè lọ́wọ́ Elédùmarè ló wá sí gbígbà yìí tí wọ́n fi pe wọ́n fi wọ́gi lé ìyanṣẹ́lódì wọn báyìí a ti wà lọ́nà o a fẹ́ máa lọ sílé ẹjọ́ láti lọ rèé ṣètò bó ti tọ́ àti bó ti yẹ ṣíṣe ń bẹ lọ́wọ́ títí wa o gbígbà rẹ̀ afàṣọwọ́ àwọn aláṣẹ kù wọn bá wà ṣe ifá ní àyún re o àbọ̀ re àdáfólógì ní èyí tí ó torí àjà bẹ́ sílẹ̀ ẹbọláwo ní kò ṣe ó ti gbẹ́bọ ńbẹ̀ orúbọ àyún re àbọ̀ re kí ìkájà kó má lè sọ àyún re gbogbo wa pátápátá ibi tá a bá kọrí sí òwúrọ̀ yìí yálà ọrọ̀ ajé ni tàbí ibì kan tàbí míì ilé ìwé ni ilé ẹ̀kọ́ ni àwa tí ẹ̀ ń fìlú kan sílẹ̀ lọ sílùú míì ni láti lọ ṣe ètò ohun tó kàn wá mo ṣe é ní ìwúrí wípé ibi tá a fi sílẹ̀ a ò ní sunkún padà síbẹ̀ o ibi tí a sì ń lọ láyọ̀ láòdè ibẹ̀ èrè láòjẹ́ torí pé èrè lobìnrin máa ń jẹ lábọ̀ ọjà ire o.